كما أفعل الناس في العذاب ويقول سبحانه ومن نكث فإنما ينكر على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى ورسوله في كل والعالم يقول جل وعلا يا ايها الذين امنوا ولا تموتن إلا أنتم مسلمون أحوال الناس بعد رمضان أما يريد لهم يعني ليل رمضان أريد الدليل على الله ayé ọ̀sẹ̀ ìwọ náà ìlú àdàlà àwọn ètò kan bẹ̀ tọ́jú pé Ramadan èyí tó ti pé àtẹ̀gbà ọ̀rẹ́ ẹ̀sẹ̀ níjẹ̀dá yóò lé àwọn sí nígbàgbọ́ ìsojúkòkòrò wọn ti di rere á sí pẹ̀lú náà dáadáa bí àwẹ̀ bí ìmọ̀ àti náà bíi máa ṣe ìlàwọ́ tó wà á bíi ṣíṣe sọ́dà tọ̀ bíi ìmáa dámọ́lẹ́bí pọ̀ àti ìṣeré. ọjọ́ tí lọ́rọ̀ wọn bá máa ní mọ́ ni wọn lọ́ba ti fáwọn ènìyàn lẹ́yìn ìgbà tí wọ́n gbà rẹ̀ tán wọ́n jẹni tí wọ́n máa ṣe àfáǹsì lè ní ìrere wọ́n ń pa ẹ̀sẹ̀ sí i. ìṣesí wọn máa ń kọ báyìí. فذلني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم بأن يقول سنة ينزل رمضان للإيمان وعيا وأن بدأت باي يقول سنة ونبي الله سلطة يقول لقد أدعني يا رباني ما بيرا يقع سداني إما على الزيادة ìyá ọjọ́ tó ti kọ́ tóbi yẹn àwọn tó ti tọ́lọ̀ ọ̀tọ́ lé ní ìmá ni wọ́n yìí àwọn yẹn gẹ́gẹ́ ni wọ́n sáǹfà nínú ọ̀rọ̀mọ̀bọ̀ ó sì wà lára àwọn ènìyàn sí pàtàkì ìròyìn àwọn ní sí bẹ̀rù ọ̀rọ̀ ìfẹ́ lára rúkọ àwọn ènìyàn àìlámọ̀sọ̀lọ́ kiri àmì àwọn olùṣèlérí òun ló ti ní wọ́n jèrè pẹ̀lú ìlànà ọ̀rọ̀ àtẹ̀dá àti àforíjì rẹ̀ ayọ̀ àti òkè múnà ìlà ẹ̀yin ọdún kan ọlọ́run ọba ẹ̀rí ọ̀rọ̀ kejì nínú òṣèlú táwọn èèyàn wà lórí ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ọba òun ni ìgbésà tó ṣe wípé àwọn tó máa ṣe apá kan àwọn ẹ̀ṣẹ̀ wọ́n tó máa dẹ́ṣẹ̀ bíi kápá àrùntì bíi máa jágun mọ̀lẹ́bí bíi máa dọ́rin bíi máa wo fíìmù mímúrú èyí tó já pé gbogbo àwọn eléyìí tẹ́lẹ̀ kí ọmọ ọ̀dọ́ ń tó dé ẹnìyàn wà lórí ẹ̀ gbàtọ́ wá di pé rọmọdán lé rọmọdán lápá lára rẹ̀ ọ̀làpá lára rẹ̀ níbi pé wáyé kó tó dodo nù nínú rẹ̀ yìí kó wọn ti ṣe wọn pálapàla yìí mọ́ yóò sì rí irun tí ó nù nínú lọ́dọ̀ ọlọ́run ọmọ tó há ní kò sàárà ọlọ́run ọba àdìjọ́ lásán báyìí pé sọ àtúnwò ọkọ̀wòlù màrú ìtẹ̀lé àti ọ̀rọ̀ dáadáa ọ̀yídà àìsàn ìlámù tọ́ba ti jáde kọ́rọ̀ fi rí lẹ́ńdọ̀ sọ ọlọ́run gbọ́dọ̀ tó lọ tọ́ba jáde fáwọn ẹni tí wọ́n ti balabala tí wọ́n láwọn òde wọn tí wọ́n bá sòdodo làkàrà ẹ̀rọ la ilé ẹ̀rọ mi lọ́dọ̀ fún ọdún bẹ́ẹ̀ ó mi lọ́dọ̀ fún ọdún lọ. ayọ̀ tó ti múra ibà dọ́là ẹgbẹ́ ọmọ bọ́n kalẹ̀ ní mọ̀ alákàtà rí ìwọ̀n tí a lè ṣe ní ìgbésẹ̀ ìgbàpamọ́ wáyé tẹ̀sí lọ́nà ìfọ́nà ọba sọ̀fánà ìwọ̀n tí ọlọ́run wa sùpánù ọ̀tá aláṣọba ìfọ̀kọ́ àyà eighty one ọlọ́run wa ní ní ìlọ́wọ́ fáàrù ìmọ̀n sáà wà ámàn wà ámìlà kọ́ọ̀lì hàn fún mọ̀tẹ́dà. ọlọ́run dájú èmi ọlọ́run alákùnrin ní mọ̀tẹ́kẹ́ ní bàbá burúkú àlà tó ní bá òun tẹ̀ tó nígbàgbọ́ tó sì tẹ̀lé lẹ́yìn náà ìlú tẹ̀lé bẹ́ẹ̀ mọ́nà. sátúmágbàgbé ọ̀rọ̀ sáà nẹ́bí sọláyọ̀ sọlá ń sọ yìí dájú ọlọ́run wa sùpánù ọ̀tá aláṣọ

ọlọ́run ọba ti máa gbà lẹ́nu kámọ́tàgbà arákùnrin kan lọ́pa odidi ẹ̀dí ọgọ́rùn-ún ìyẹn ọgọ́rùn-ún lòun lè kẹfà ó sì ronú tó àdá ọlọ́run lẹ́fẹ̀ẹ́ ronú tó àdá rẹ̀ adigunwa muhadi ni ana bin mali rọ́bì ọlọ́run sára á ìmọ̀ bọ̀kọ́lá tó ń tí wọ́n fi pàdé ìlú ìjáde wọ́n nínú ọlọ́run ọba máa ń dùn títí tó bá dẹrù bá ṣe nígbà tó bá ṣe lójú àdá torí bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ olódodo tó ní táwọn ìgbà ẹ̀rọ olójú àdá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ààrẹ rẹ̀ ààlà ní ìrọ̀ olójú àdá tí ò nígbà àdúgbò ẹ má padà sí ilé yẹn torí bàmá ti tẹ̀kí ní òbí náà ìlà dọ́lá ẹ̀ ráwọn ìpín àwọn èèyàn mi à ń sọ fún wa nípa àwọn ọ̀sùn tí táwọn èèyàn máa ń wà lẹ́yìn wọ́n lè pinnu lórí ti sáwùdà òdodo ṣùgbọ́n ẹ̀mí kí wọ́n tún máa sọ fún ọ ilé ẹ̀tún máa ṣe balabala yìí ẹ padà sí ohun lẹ́yìn ṣe tẹ́lẹ̀ kẹ́ tó tún bá bíi máa gbọ́dọ̀ púpọ̀ bíi máa wòwò kúrò irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ à ń sọ fún ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbàdùn náà láyà lẹ́tìtù ọlọ́run ọba àlejò aláwọ̀ látẹ̀kúnnù kálí arábìnrin èyí tó ṣe wípé ó ti mú aṣọ mọ̀rọ̀ bí gbogbo àlàyé dá abẹ́ sọ yìí ọmọ máa yí àwọn aláṣọ ẹ wàhálà ti ta bá ta máa nà máa í máa hún yóò fi arábìnrin yìí wá mí kó wá sí ẹ̀dá ọwọ́ òkè asọ̀rí máa rẹ wa tí wọ́n bẹ̀rẹ̀ sí yọ òun yẹn nígbọ̀kan ìje òun yẹn nígbọ̀kan bẹ́ẹ̀ náà lè ṣe sí ẹni tó bá padà sínú ìyapa lẹ́yìn ìtẹ̀lé ọba rẹpẹtẹ yìí tó ti wá ní àwẹ̀ àti o. ayọ̀ ló ti wà lórí máa máa sí lọ́hùn ìgbà nínú àwọn àmì tó ti pé ní máa ń sàmì ẹ̀dá mi pé lóṣùtọ́ lòdòdò ẹni yìí ti tó àbíká wà ní lóṣè. ọlọ́run tó ló wọn máa sìn táwọn òpó ti mọ ọlá tó ní oṣù kan ìyá ó ti yí padà inú ẹ̀wọ̀n ni dá máa rí lára pákà àwọn èèyàn nígbà táwọn ẹ̀sìn tán tí wọ́n máa lọ́ọ̀rùn lára wọn ò ní kírun pẹ̀lú jàmáà wọ́n dẹ̀ lómi ò ní da kí wọ́n látàlẹ́ta tó tọ́jú kẹkẹkẹ fún súnmẹ́tì tàràwí ìyẹn náà ti tàràwí tó dẹ̀ fi lé súnmẹ́ni àwọn èèyàn pa á irúfẹ́ ẹni tá a bá ti sí i lára rẹ̀ láṣẹ gbígbẹ́ nìyẹn ti jẹ́ kan lára ẹni tó ti fi aṣọ rẹ̀ tó ti mú tó ti nìyẹn nínú àwọn àmì tá a máa rí sáàkiri bí wà lórí ìyẹn ti pààtì nínú dáadáa òun náà lè ní ń bẹ lára àwọn obìnrin bíi sábàbù ẹlòmíì bóun bá tẹ wá òru kì í sì rọmọdán lóbìnrin ni ó ó ti gbé rọmọdán parí látàlẹ látàlẹ ní ẹlẹlẹ yóò ti tẹrẹ kábíkàtì ó ti kọ́kọ́ lọ gbé irun onírun kọ́ lọ gbé lórí náà yá tó wá lọ wo àwọn ìròyìn yìí tó ti kó lágbára ẹ̀rí àti ìdàrúdàpọ̀ ilé ìgbé ń wáyé láwọn ilé ìjó láwọn yẹn bẹ̀rẹ̀ sí ní kiri káàkiri ládàáni àti máa lọ sẹ́kù sọ́ni àti máa wo bíìmù àti máa wo ìgbàdọ́jà àwọn àrọ́mù mi. gbogbo orúkọ ẹ̀ ń ti ṣe ní pípa sọ ẹgbẹ́ nìyẹn mú tẹ́lẹ̀ ó ti tú òun rẹ̀ lẹ́yọkọ̀ ọ̀fẹ́ nìyẹn. bákan náà nínú àmì ìdábìrì ìfẹ́ ẹni yìí àlùkáwà ni tó ti fún wọn àti lọ́n tó dẹ̀ ti wà lórí àlùkáwà ní aládùúgbò tó fẹ́ sẹ́yìn ó ti tú òun náà ní kí ẹ tíwáàbù ọtíwáàbù kárí ẹgbẹ́lá ó kó nílùú káwà ọwọ́ lọ sílùú omi ìlú màṣíyà láti lọ yapa ọlọ́run òun ti ẹ̀fẹ́ lọ gbádùn àárín òun ni òun ti ẹ̀ lọ gbádùn wọn náà ti bàtà tó amọ́tíà àwọn kan náà bá jọ wà bẹ́ẹ̀ wọ́n lọ bí aláàjì ìjọ lálọ́ nínú ìjọ lálọ́ nínú jọ́bù ló lè sí ìlò rẹ̀ tẹ́sán fẹ́ lọ́lé ẹ̀ mọ́lẹ́ ọgbọ́n náà ti wá ń gbé báyìí ọjà ẹ̀yìn ni nígbà tí ó sọ̀rọ̀ àtàtà ọ̀rọ̀ táwọn orí ìkẹ́ báyìí ṣe ìtọ́jú lé kúkẹ́ lórí o àwọn kẹwàá bíbà yìí àwọn orí ìkẹ́ báyìí ṣe ẹ̀ wá ní káwọn máa gbé bíbà ìbí ti yín yẹn bẹ́ẹ̀ lẹ́lẹ́ lómi ṣe ní rọmọdọ́n ti wàhálà ìgbà ọba kan wàá sọ ní kí ẹ ta wà lẹ́wọ̀n ni ẹlẹ́wọ̀n àti yóò wọ́n lọ gbàgbà ọ̀rọ̀ nígbà táwọn ẹni parí láti lọ yàgbà a máa rò bí ẹni fọlọ́n ọ̀bọ̀ rí fọlọ́n ọba sùhánà ọ̀tàlá fọ́tù jàdílà ayé ẹlẹ́kẹ̀jẹ fọlọ́n ní àlọ́nsárọ̀ ànàlọ́ àyàrá máa fi sàmọ́ wá tọmọ bí àwọn pé ọmọ ni àbóòrí fọlọ́n ọba mọ ogun ojú bẹ́ẹ̀ ní sánà àtìlẹ̀ mọ́ yakúnú mi nájà wa sàlẹ̀ àtàkì ìdílé ọ̀rọ̀ bí àwọn mẹ́ta ò ní máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àti fọlọ́n ti kẹ́rin wọn wọlé sáńtà ti dìlá ọ̀rọ̀ wọn ò lè ní jẹ́ márùn-ún àti kọ́lọ́run ti kẹta wọn wọ́n lè ẹ́dínà ní ìdáríkà wọ́n lè ẹ́dínà wọn ò lè ní kí nínú àyà àdìmọ́tà pọ̀jù àyà lọ sí ilẹ̀ ìwà márùn-ún ayé náà máa ká àdì àti kọ́lọ́run tẹ̀sí wà pẹ̀lú wọn níbi yóò sọ lé wa tó mọ̀ lè lẹ́nu bí ohun bí máa àdì lẹ́yìn náà ọlọ́run á fún wọn nílò ohun bá ń ṣe níjọ́ tó ń darí èyí ti gbé pẹ̀lú fàáfà rẹ̀ àmọ́ fàáfà ọlọ́run ọba ń bẹ ní kíni oṣù bẹ̀rẹ̀ mama ìnà wọ́n àbí tó lè ṣe ìmàlẹ́ torí bí ọlọ́run ọba subhanahu wa ta'ala alámọ̀sán ni lórí gbogbo gbogbo àkólọ́lọ́ ìlàdà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 kéèyàn dẹ̀ ti rí kó gẹ́gẹ́ ọ̀hún náà ní kí dáadáa tẹ̀lé dáadáa àríwá sọ níbi olùdá ìlú lánàá àmì ènìyàn tí ó túmọ̀ ní bọ́lá wọn bá ti tẹ́wọ́ bá owó ìjọ ti dá sí ọ̀rọ̀ wọn òun ní kéèyàn tó máa rí dáadáa tẹ̀lé ọ̀rọ̀ àti pé máa ní rọ́ọ̀tì làánà ìwà tó ń lánàá kí wọ́n máa túmọ̀ nínú gbogbo ohun tó yẹn ti dà ó ti dìbì àti òun bọ́jà tó ń gbàgbé ní ẹgbẹ́ àwẹ̀ tán àìdá ìyẹn fi kẹ́lẹ̀ rẹ̀ àwọn ẹni tí bẹ́ẹ̀ látàdá ọláàdì wọn pa ẹ̀ lánàá. àwọn ẹni tó ti pààyàn náà lè gbà wẹ̀ ọlọ́ọ̀ni ìtumọ̀ bọ́lọ̀hún gbàtẹ̀ wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹni tó lọ lé tó lánàá rẹpẹtẹ ìgò green wọn wájú ìgò green tó ti ọtí tí máa ń gbìyànjú láwọn ilẹ̀ bẹ́ẹ̀ اللهم بارك على يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم ايها الاخوه òdodo ẹ tẹ̀lé tọlọ́run ẹ sì tẹ̀lé tòṣìṣẹ́ ọ ẹ má pàṣẹ ẹyẹ gẹ́gẹ́ bó ti jáde àti hasanẹ dáadáa tẹ ẹ níyẹn ìdílé fún ẹsẹ yẹ á ní máa ń má ìdá kúrò ní fàyè ẹsẹ yẹ á ti kàdá ọwọ́ àná ọ̀rọ̀ kan lọ́gbà jùmọ̀ yìí pé láwọn ohun bá àdàtàwó bí àkùbá kò ní ìsàlẹ̀ àyè náà ọ̀gbìnà. ẹsẹ̀ ọ̀gán tí yẹn bá dá lẹ́yìn ronú bí wàdà ó burú ju àwọn fẹ́wọ́n ilé yẹn ti ṣe dáadáa tẹ́lẹ̀ lọ. òun lọ́ba dẹ́dà lórí sọ fún wa ibẹ̀ káfàrà kájé yóò wá gbé òru àtọ̀tán láàrin kàzáàdì sáàdì ìwọ̀n dáàdì pé ibi tí sọ́rẹ́ẹ̀sì torí bẹ́ẹ̀ ẹ wòye sí kí ni mo fẹ́ fẹ́ kó sínú ẹ̀ tọ́ba jẹ́ rere lẹ kó bẹ́ẹ̀ àjàgbé dàda lẹ́gbà ìgbàdàn bá tó lè lè sí èèyàn gbà ẹni bọ́ bá dẹ́dà tó ń sábò tó dára ọmọ ìyá wọn là dàbọ̀ sí ẹni wọn ìyá ẹni yóò tọ́ bá fẹ́ kí ọjọ́ ọmọ náà lọ lọ́dẹ̀ jẹ́ rẹ̀ áyì ọmọ ìyá wọn là dàbọ̀ sí sábọ̀ yàrá ẹni kápáyà ọjọ́ gbẹ̀dà ẹ̀yàmù ọjọ́ tó ti ṣe yẹ́wọ́ mọ̀ sẹ́jú tó kó lọ láti mọ àmì láti mi ọ̀yẹ̀ ìfọ̀tọ̀. tó ìṣe gbogbo ẹ̀ nígbà ọ̀gá ń gbóhun tó ṣe báyìí ní rere wọn á mú lọ́dọ̀ rẹ̀ ń tòṣe ọ̀dọ̀ rẹ̀ láì. irú ẹ̀rọ ọba nílá tó kọ tó ṣe ibi wọ́n dá yín padà lọ lẹ́yìn ìgbà yẹn gbogbo ohun tẹ́lẹ̀ kọ́ ọ̀kan bá ṣe wọ́n fi ẹ̀sìn rẹ̀ fún wa fún làlẹ́ ìlànà òun wọn ò jẹ́ ní wọn ò ní sábà fún ọmọ ìlú ìgbọ̀n. kápáyé ọjọ́ lórí pé ọmọ yìí mi wá sọ̀rọ̀ ní ẹnu mi sọ̀rọ̀ níjọ́ yẹn. òun lọ sọ̀rọ̀ ọmọ náà ti máa

bí kéèyàn kàn fi àkókò rẹ̀ wéèlì àbí kéèyàn kàn fi fi banú láàrọ̀ wọn. ẹ̀rí ọwọ́ àná àkọọ́lẹ̀ pé káàkiri ní ṣìyá á ń tẹ̀sùn máa ní ìtọ́ àmì òṣìṣẹ́rọ̀. èyí tó fi ẹ́jú láàrọ̀ ẹ̀wọ̀n ní kọkàn má jẹ kan má mọ̀. ṣùgbọ́n gbogbo pálápàlápátá òun náà lèèyàn pàṣẹ tó ní ẹ̀jẹ̀ ronú kíwàdà ìbádàlá tí rọmọdán ìsìn onígbàgbọ́ òdodo lè dópin ọ nígbà tí èèyàn bá sì ọba adẹ́ta mọ́jú láti nẹ́bí fún láti bá ogun àdúgbò náà sọ̀rọ̀ nígbà tó ṣe àyà nẹ́tì náà ọlọ́run wà àṣà sí ẹ̀ka yẹ̀kí máa sin àbẹ̀dá rẹ̀ títí tí máa lo ẹ̀rí tí rọmọdún bá bẹ̀ sí lọ aláwẹ̀ rọmọdún lọ àwẹ̀ bẹ̀ rọ́bì ọlọ́ọ̀bù sọlá àlù wọ́n ní ìdílé ọlọ́ọ̀bù sọlá sọlá sọ wípé alẹ́ tó bá gba rọmọdán fún màlúbà àkùsùn ṣọwọ́n tọ́wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù ṣọwọ́n káàná pàṣẹ àdìsá ọ̀dà bí ẹni fẹ́mi ẹni gbogbo ọjọ́ ayé ojú ìgbà rẹ̀ ni tí rọmọdán bá lọ àwẹ̀ rọmọdán lọ aláwọ̀ àwẹ̀ tó ń náwà bí àwẹ̀ ẹjọ́ mẹ́ta nínú gbogbo oṣù àbáwọ̀ ẹjọ́ mọ́ndé àti àlàbí àbáwọ̀ ẹjọ́ arọ́fà fẹ́ni bí ọ̀rọ̀ àti háì àbáwẹ̀ nínú oṣù mahamọ àdébí yẹn gbá rẹ lọ́pọ̀lọpọ̀ nínú oṣù ṣàbá ìgbàdàlá àdébàtẹ ọ̀rọ̀ ìgbè tí a mọ̀rọ̀ ọmọdé ti lọ. èyí tá a ní bí sọlá rẹ lọ́la lọ pé máa ń bá ọmọ ọmọdé ọ̀nà yìí máa nà wà síláàbà ó tọrọ láti mọ ọ̀nà kọjá ọmọdé ìgbàmì. alẹ́ ẹni yóò tọ́ba sinẹ́fìlà ọmọdé ọ̀nà láàmú yẹn ó ní gbàgbọ́ ọdẹ ní àgbéyẹ̀lẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ tọ́lọ́ فإن القيام أيغارنا بلا رضام للقيام الليل صلى الله عليه òun là níbi ìgbóni mọ́ tọ́lọ́lọ́ àlùfẹ́lá débi kẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ ti gbúrọ̀ gbọ̀dọ̀. ìyàwó àìsàn ọ̀jọ̀lọ́ ìsàlẹ̀ àná wọn á bí léèrè bí a kí ló dé tó fún múra kẹ̀kẹ́ sí nẹ́fílà báyìí. ìbọ́lọ̀ ti forí ẹ̀sẹ̀ rẹ̀ jì ọ́ yìí tó ti tẹ́lẹ̀ àti yìí tó àtúnṣe. àníbùsùnlá sàlàwà dọ̀rùn wípé afala àkóónù àbùdá ní ṣàkúrọ̀ tẹ́lẹ̀ ní jẹ́rú قلت وانا حبيب صلى الله عليه وسلم افضل الصلاه بعد الخميسه صلاه الليل ani o tọ́jú fi ń lọ lájú lẹ́yìn ìmọ̀ràn ẹ̀ òun náà ní mo rú ẹ̀yí ká gbìyànjú adúlórí máa wọn ẹjọ́ sì ní mo ti pàṣẹ ní ìlú ọ̀rọ̀mọ̀dọ́n bí ìdáná lẹ́yìn pọ̀ ní láti dáadáa sáwọn aráàlú ní ti dáadáa sára gbogbo ní ìlàtọ̀ rẹ̀ ní ẹ̀yí ká gbọ́n mímọ́ ọlọ́run ọlọ́run. تقضوا أن الحيول يزداد حوالي بعض ولا تجعلنا من الناسين ما سوانا منصور سؤال حوالي واجعلنا من عبادك الصالحين وسوانا عملوا لكم وجبوا دادا عملوا دادا هو الذين يعبدون تقول الشهور عمل يوم أسمان ومن السالمين التوبة النصوح ألم تقضوا سوانا عملوا لكم وجبوا دادا اللهم رد الأمن والسلام إلى ديار نيجيريا ọlọ́run ìfọ̀kànbá làtàlágbà bá ti náà padà sí gbogbo olóògbé nàìjíríà nílé o wọ́n ti ṣìyàn ní ẹ̀sọ́pá kí ní wọ́n lọ sílé ọlọ́run dákun la wá o nínú àwọn pààyàn wọ̀nyí o àwọn ajínigbé àtàwọn tó ń sẹ̀rù láàyè ọlọ́run àtúnlẹ̀ náà wà àtúnlẹ̀ yorùbá ẹ̀yà ọlọ́run dákun làkúnṣe wa làkúnṣe àwọn kọjá láfẹ́ wa wọ̀nyí dáálẹ̀ amọ̀nù àti gbogbo àwọn ẹni tó fi fọ́rọ̀ ààbò náà níjọba yẹn wọ́n fún ọlọ́dàmú tàkùjà àwọn náà májè wọn sí wa o májè wọn sùn lórí ìṣòro nàdá gbogbo rẹ̀ wá. سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك الله الله أشهد أن